أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدعو قفا ولهم الحمد لله أكثر إليك قفا نبي محمد صلى الله عليه وسلم ọlọ́run tí o tún ní kí ọmọ bẹ̀rẹ̀ yẹn láàfin aláàárọ̀ ti ní àdúpẹ́ fún ọlọ́run ọba náà ìfẹ́ ìgẹ̀ kọ́ máa bá nábì kọ́ máa bá wọn ra lé àwọn sọ́ábà àti gbogbo àbí dáadáa tẹ̀ láì nábì jọ́gbé dàlẹ́ kí á wọn gbogbo àwọn olùkọ́ ọlọ́run bá wa san wọ́n ní ẹ̀san olóore àwọn òbí tó bí wa ìdùnnú gbogbo ìgbà ọlọ́run dákun tó jáde musa ń bá wa ṣe fún wọn ìlànà ti arahamu rahim pẹ̀lú yọ̀ǹda ọlọ́run wa tún máa tẹ̀síwájú nínú tíra miyatu hadith lèlè hif eléyìí tí à ń kà fúnra wa gẹ́gẹ́ bí a sọ fúnra wa pé àkójọ وشعبة التوعية الجاليات ذي الزلفى كلهم كبار ثمانية سنة لوري آمين آه كاتول لونوي أنا كما في àdìsí tá a kà lánàá yẹn ọkàlùkù wa náà máa gbọ́ yé ń bẹ pípé ní ìmọ̀ ẹ̀sìn gbogbo wa náà la lè kópa kan sí kejì lórí bí yóò ṣe ṣàǹfààní bí àwọn àlùmọ ànábì yóò ṣe ṣàǹfààní látara ẹ̀ yálà ẹni tó fira rẹ̀ lẹ̀ ni àbí ẹni tó ṣiṣẹ́ sí pé ìnáwó kan lòun náà lè ná lórí ẹni agbára kan ló lè ṣe lórí ẹni gbogbo àwọn nǹkan wọ̀nyí yóò jẹ́ okùnfà bí àlìjẹ́nà ó ṣe rọrùn fún tọ̀hún láti wọ̀ abẹ́lẹ́ ọ̀bàtà aláǹlá ni kọ́nà kò ṣe ń rọrùn fún wa. àdìsí lè ta fẹ́ máa kà fúnra wa láàárọ̀ yìí òun náà fẹ́ máa sọ fún wa nípa ọ̀rọ̀ gbẹ̀ǹdẹ̀ ọ̀rọ̀ ọjọ́ gbẹ̀ǹdẹ̀ àlìkìyàmù léyìí tó ṣe pé ọ̀rọ̀ ọjọ́ gbẹ̀ǹdẹ̀ àlìkìyàmù yìí a mọ̀ yìí pé ọjọ́ kan ni tọ́jọ́ náà lágbára pọ̀ gẹ́gẹ́ bọ́lá wọn bá lè pè láti ròyìn ẹ̀ náà fún wa nínú alukur'an ṣùgbọ́n tó ń jẹ́ kó yé wa náà yìí pé ó ṣe lágbára tó yìí náà yóò sì rọrùn fáwọn kan nínú ọ̀nà ìgbà tí ó wàá gbà rọrùn inú ẹ̀ náà làdísì yìí ló fẹ́ sọ nínú àwọn kan nínú tó yẹ kó yóò rọrùn fún jọ náà bẹ́mi náà àti ìwọ náà bá sì wá sojú kòkòrò báwa ni ó sì jẹ́ kan nínú àwọn tí yóò wà nínú àwọn tí ó rọrùn fún ẹ̀yin àwọn oríṣiríṣi àwọn àdéhìí mí náà ń bẹ tó sọ nǹkan míì náà yàtọ̀ sí eléyìí ṣùgbọ́n eléyìí ó fẹ́ fìdí ẹ̀ múlẹ̀ látara pé kó kálukú wa náà káwa náà ká máa sojú kòkòrò lórí bí àwa náà ó ṣe jẹ́ kan nínú táwa náà jẹ́ kan bẹ̀. bákan náà àwọn afáàtú máa ń kíyèsí wípé ọ̀rọ̀ eléyìí tí a fẹ́ kà nínú àdéhìí ó máa ń wá ní ìbámu sí pẹ̀lú bá anábìbá ṣe rí àwọn tóun bá sọ̀rọ̀ sí pé bóyá àkíyèsí kan bẹ lára wọn tó kù díẹ̀ kàtó tànàfẹ́ inú nǹkan yẹn tànàfẹ́ kan máa ṣe pátá náà bá gbọ́ àdéhìí yìí nísìnyí níta sọ yóò máa yí wa sí dáadáa. nínú àdìsá fáwọn Abu Hurairah náà láti máa kà ani Abi Hurairata radiyallahu anhu anna rasulallahi sallallahu alayhi wa sallam qala inna allaha yaqulu yawma al أين المتحابون بجلالي اليوم أظلهم في ظلي يوم لا ظل إلا ظلي أخرجه مسلم Ànábì jẹ́ kó yé wa pé Ọlọ́run ọba àlekè ọlá yóò máa sọ báyìí níjọ́gbìn dàrí kìámà yìí pé àwọn wo làwọn ẹni tó ṣe wípé wọn a máa nífẹ̀ẹ́ ara wọn wọn a máa nífẹ̀ẹ́ èmi ọlọ́run látara ara wọn wọn fẹ́ràn èmi ọlọ́run gan-an látara ara wọn níbi àdìsí yìí a ó máa gbọ́ yé pé bàbá fẹ́ràn ara wa náà ká fẹ́ràn ara wa ní tìtorí tọlọ́run kọ́mọ̀jẹ́ sí wípé torí àwọn àǹfààní ayé àbí torí connection kan tá a fẹ́ ká ní àbí torí ká máa rí wa papọ̀ máwọn kan pé àwọn àwọn tí mo bá rìn ni àwọn ẹni báyìí ni wọ́n ń bá rìn àwọn ẹni báyìí lájọ wà papọ̀ tó sì jẹ́ sí wípé kò sí nǹkan kankan tẹ̀ǹtù dírí ẹ̀jọ́ rìn bí kò jẹ́ sí wípé àǹfààní tayé nìkan tó bá ti jẹ́ sí pé àǹfààní tayé nìkan ni kò wọ́n náà dé sí yìí o ṣùgbọ́n báyìí pé wàá fẹ́ràn ara ẹni tí torí tọlọ́run ẹni tí wàá fẹ́ràn ara ẹni tí torí tọlọ́run tí bá ti ń ṣe nǹkan tọ́lọ́run ọba ọ̀fẹ́ ò ní ìfẹ́ rẹ̀ ó dínkù nínú ẹ̀mí rẹ̀ ó sì lè gbìyànjú àti lè kọ̀rẹ́tì ẹ̀ pé tó ń ṣe yí dá o tí o bá ti bá òfin ọlọ́run ọba mu ṣùgbọ́n ẹni tó bá ti jẹ́ sí wípé tó bá ti ṣe nǹkan kan tí ó bá òfin ọlọ́run ọba mu o ò ní lè kọ̀rẹ́tì ẹ̀ torí pé kò ṣe pé torí ọlọ́run lẹ fi ń fẹ́ràn ara yín òun náà lẹ fi jọ wà tí wọ́n ẹgbẹ́ bá ń fẹ́ràn ara yín ti torí tọ́lọ́run bó bá ti ṣe nǹkan kan tí ó bá òfin ọlọ́run mu wàá lè kọ̀rẹ́tì ẹ̀ nígbà tí wàá ti jọ ń ṣe papọ̀ nígbà tí wàá ti jọ àwọn ọ̀hún dà àwọn tí wọ́n máa ń fẹ́ràn ara wọn ní tìtorí tèmi ọlọ́run àwọn tí wọ́n ń fẹ́ràn èmi ọlọ́run àwọn ọ̀hún dà àlìyáwó ọlọ́ni òní ni o òní ni ọjọ́ náà ọjọ́ wo ọjọ́ tẹ́ gbẹ̀san lórí fífẹ́ràn ara yín o kí wọ́n á lẹ̀san náà àdéhùn fèdèlè èmi ọlọ́run ọba máa fi yín sí abẹ́ ìbòjì èmi ọlọ́run níjọ́ náà ìyáwó man láàdéhùn ìlàdéhùn lọ́jọ́ tó yẹ péjọ́ tá a wí kò ní í sí bòójì míì má àfi bòójì tọ́lọ́run ọba níta fẹ́ gbọ́ níbi ọ̀rọ̀ yìí ni wípé ọlọ́run lóyìn fún wa bíi ní ìṣesí àmọ́ nìyẹn gẹ́gẹ́ ní ànábì sallallahu alaihi wasallam ń sọ jáde lórí ahọ́n rẹ̀ àwọn àdìtì tẹ́lẹ̀ wípé nítorí àmọ́ bíi máìlì mẹ́ta àbí sánmà ẹlẹ́ẹ̀kẹta àbí nǹkan ni wọ́n ló wà sí wa yìí tó bá ti jókòó lẹ́lẹ̀ kí á mọ̀ bíi máìlì kan náà ni ó kù sí wa bóyá tí wọ́n wà yìí wọ́n ní wọ́n fa àwọn nǹkan kan di ẹ̀yìn wọ́n tún ló kọ sí wa àbẹ́rẹ́ nǹkan nínú àwọn onímọ̀ ìjìnlẹ̀ ìwádìí wọ́n lẹ́yìn ló kọ sí wa tó bá ti jókòó lẹ́lẹ̀ kí á mọ̀ ọlọ́wọ́n wa kọ ojú rẹ̀ gẹ́gẹ́ sí wa kò tún wá ní ju lèdè tí ó ju máìlì kan lọ sí wa bí nǹkan yóò ṣe wá gbóná tó ń jọ náà bó làwa gan ṣe lè imagine bí ó ṣe gbóná tó níjọ náà ṣùgbọ́n bí o sì wá gbóná tó yẹn náà tó ṣe pé èyí tó pẹ̀yìn sí wa gan ń jó wa la tó ń fi nǹkan títí tó ń jó wa la tó bá wá adijọ́ tó wá yẹ pójú ló kọ sí wa bóòlù sì fẹ́ máa jó wa la tó ó túmọ̀ sí pé èèyàn ò máa fẹ́ yọ nìyẹn gẹ́gẹ́ bí òrí tó bá lè jẹ́ sí pé irú ara yìí gangan bá ní níjọ́ náà àyàn fẹ́ máa yọ gẹ́rẹ̀ rẹ̀ bí òrí ni ṣùgbọ́n pẹ̀lú bó ti jẹ́ sí wípé ọlọ́run bá àlekọ ọlá ó ti mọ bí òun ó sì tuntun ara wa yìí bó sì gbé wa dìde láti lè lè mánéèjì gbogbo àwọn nǹkan tí ó máa ṣẹlẹ̀ níjọ́ náà tó ń kálukú máa fojú rí ṣùgbọ́n tóun ti bẹ́ẹ̀ náà bí ó ṣe máa jẹ́ yàbá àwọn kan ọlọ́run ní àwọn àkàn wà lábẹ́ bòjì wọn ọlọ́run ó sọ bí àwọn àdìsí míì náà pé àtúmọ̀ wà ní bòjì wọn ọlọ́run ṣùgbọ́n níbí ọ̀rà mú ẹyọ kan jáde nínú àwọn tó sọ méje kan náà àdìsí míì náà pápá àbúrò lánàá ló gbà wá àti kàwọn eléyìí fún ara wa rí àní ìdẹ̀mọ̀ mọ́ àwọn eléyìí lọ́kọ̀ọ̀kan ṣùgbọ́n nínú ẹ̀ńjọ́ náà náà ó sọ fún wa pé àwọn tí wọ́n fẹ́ àwọn méjì tí wọ́n fẹ́ràn ara wọn nítorí tọ́lọ́run òun náà ló tún wá dámú jáde bíi lóhùn nìkan ó túmọ̀ sí pé kálukú wa náà ká lè mọ pàtàkì ìfẹ́ ìfẹ́ràn ara wa ní tìtorí tọlọ́run bákan náà ìfẹ́ràn ọlọ́run ọba náà tó dá wa ẹni téèyàn bá ń fẹ́ràn èèyàn máa ń ṣe tó bá pani láṣẹ ni tá a fẹ́ mú bẹ̀gàn nìyẹn tó bá yẹ pé torí ọlọ́run ló fi ń fẹ́ràn yẹn ọ̀rọ̀ pé tó máa ń retí lára ẹ̀ náà ni kò ṣe tọlọ́run ẹ lè jọ máa tún ra yín sí síbi tọlọ́run bákan náà ọlọ́run ọba náà téèyàn bá ti ń fẹ́ràn rẹ̀ àṣẹ tó bá pa wá á lè sí pé ẹ̀rọ ah, ọba tí mo fẹ́ràn yìí gbọ́dọ̀ yapa àṣẹ rẹ̀ torí ìdí eléyìí tọ́ba wa dijọ́ náà ànábì ni ọlọ́run ó fi gbogbo àwọn tó bá rí bẹ́ẹ̀ ọlọ́run ó fi wọn sábẹ́ bòójì nígbà tí òórùn ọmọ jó àwọn èèyàn débi pé ọpọlọ fẹ́ máa ta bí gbàtà ń ṣe ọbẹ̀ lórí iná àwọn kan wà wà lábẹ́ bòójì ọlọ́run tí gbogbo ó tutù táwọn ọmọ gbogbo sí ayé ìrọ̀rùn níjọ́ náà torí ìdí eléyìí ọ̀nà oláàbò wa jẹ́ kan bẹ́ẹ̀ òun náà ní ká jẹ́ táwa náà máa fẹ́ràn ara wa nítorí tọ́lọ́run ká máa fẹ́ràn ọlọ́run ọba náà tó dá wa abẹ́rẹ́ bàtà alánú àánú kọ́lọ́n kó kà wá sí ọ̀kan nínú ẹni tí ó máa nífẹ̀ẹ́ ọlọ́run tí ó sì máa jọ máa nífẹ̀ẹ́ ara wa náà ní ti torí tọ́lọ́run bi rahmatihi ya arhamar rahimin wa ala sayyidina muhammad wa ala alihi wa ashabihi wa sallim wasalaamu alaykum wa.